لا تكونوا مسلمين حينا وكافرين آخر بل أثبتوا أنواع العبادة التي أمر الله بها مثل الإسلام الذي هو أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه السبيل ومثل الإيمان الذي هو أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره أثبت الإحسان الذي هو أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أثبت الدعاء بالله سبحانه دعاء المسألة ودعاء العبادة والذي توعد الله سبحانه من صرفه لغير الله وقال إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين في الدعاء والعبادة أثبت الخوف لله الخوف الذي هو الذعر والانفعال يحصل بتوقع ما فيه هلاك أو ضرر أو أذى وقد نهى الله سبحانه عن خوف أولياء الشيطان وأمر بخوفه وحده ولا فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين ولا تخافوا صاحب قبر صاحب قبر أو وليا بعيدا عنكم ومنه الرجاء الذي هو سمع الإنسان في أمر قريب المنام وقد يكون في بعيد المنام تنزيلا منزلة القريب والرجاء المتضمن للذل والخضوع لا يكون إلا لله وصرفه لغير ما شك يقول سبحانه فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا حقق توكلا لله سبحانه والتوكل على الله والاعتماد على الله تبارك وتعالى كفاية وحبا في جلب المنافع ودفع المضر وهو من تمام الإيمان وعلاماته لقوله تعالى وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين وإذا صدق العبد باعتماده على الله سبحانه كفاه الله ما أهمه بقوله تعالى ومن يتوكل على الله فهو حسبه ثم سمعنا المتوكل بقوله إن الله بالغ أمره فلا يعجزه شيء أراد توكلوا على الله ولا تتوكلوا على ميت توكل الصدق ومنه الرغبة الذي هي محبة الوصول إلى الشيء المحبوب والرهبة هي الخوف المثمر من من المخوف فهو خوف مجرور بعمل والخشوع الذي هو الذل والتفاضل لعظمة الله بحيث يستسلم لقضائه الكوني والشرعي في ذلك قوله, قوله سبحانه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رفضا ورهبا وكانوا لنا خاشعين أثبت الخشية لله والخشية هي التي هي الخوف المبني على العلم بعظمة من يخشى وكمال سلطانه لقوله سبحانه إنما يخشى الله من عباده العلماء ومنه الإنابة التي هي الرجوع <coughs> إلى الله تبارك وتعالى بالقيام بطاعته واجتناب معصيته وهي قريبة من معنى التوبة إلا أنها أرق منها لما تشعر به من الاعتماد على الله واللجوء إليه ولا تكون إلا لله قال سبحانه وأنيبوا إلى ربكم وأسلموا له الإسلام الشرعي الذي هو للإسلام الإحكام الله شرعية وذلك أن الإسلام نوعان استسلام كوني وهو الاستسلام لحكمه الكوني وهذا عام لكل من في السماوات والأرض من مؤمن وكافر وبر وفاجر لا يمكن لأحد أن يستكبر عنه ودليل قوله تبارك وتعالى وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون وإسلام شرعي وهو الاستسلام الحكم الشرعي وهذا خاص بمن قام بطاعته من الرسل واتباعهم بإحسان ومنه الاستغاثة التي هي طلب الاستعانة التي هي طلب العون استعينوا بالله لا تستعينوا بالأموات ولا بالأحياء على أمر غائب لا يقدرون على مباشرته يقول سبحانه إياك نعبد وإياك نستعين ويقول رسول صلى الله عليه وسلم إذا استعنت فاستعن بالله أثبتوا الاستعاذة لله لأنها نوع من أنواع العبادة والاستعاذة هي طلب الإعاذة والإعاذة الحماية من مكروه فالمستعيذ محتم بمن استعاذ به ومعتصم به استعيذوا بالله كما أمر الله تبارك وتعالى نبيه قل أعوذ برب الفلك من شر ما خلق وقال سبحانه قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس ويقول رسول صلى الله عليه وسلم استعيذا أعوذ بكلمات الله تامات من شر ما خلق وقال أعوذ بعظمتك أنا أغتال من تحتي وفي دعاء الألم أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر وقال وقال صلى الله عليه وسلم أعوذ برضاك من سخطك وقوله صل... وقوله تبارك وتعالى وقوله صلى الله عليه وسلم حين نزل الله قوله هو قل هو القاهر على أن يبعث عليكم عذابا من فوقكم فقال صلى الله عليه وسلم أعوذ بوجهي استعيذ بالله ولا تستعيذ بالأموات ولا بالأحياء غير الحاذرين القادرين على العود فمن استعاذ بغير الله الذي لم يقدر على ما استعين به فهو فهذا شرك ومنه قوله تبارك وتعالى وأنه كان رجال من الجن يعوذون برجال من الجن وزادوهم رهقا حدثوا الاستغاثة لله سبحانه والاستغاثة هي طلب العون وهو الإنقاذ من الشدة والهلاك قال سبحانه في شأن نبيه صلى الله عليه وسلم وأصحابه إذ ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة المؤمنين وكان ذلك في غزوة بدر حين نظر النبي صلى الله عليه وسلم إلى المشركين في ألف رجل وأصحابه ثلاثمائة وبضعة عشر رجلا ودخل العريس يناشد ربه يناشد ربه رافعا يديه مستقبل القبلة يقول اللهم أنجز لي ما وعدتني اللهم إن تهلك هذه العصابة من أهل الإسلام لا تعبد في الأرض أيها المسلمون ومن أنواع العبادة الذبح الذي هو إزحاق الروح بإراقة الدم على وجه مخلوق ويقع عبادة لقوله سبحانه قل إن صلاتي ونصكي ومحياي وماتي لله رب العالمين فبذلك أمرت وأنا أول المؤمنين ويقع كذلك إكراما للضيف لقوله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفا ويقع كذلك الذبح وليمة العرس لقوله صلى الله عليه وسلم لعبد الرحمن بن عوف رضي الله عنه أو لولو بشار ويرفع كذلك الذبح تمتعا والتجارة لقوله سبحانه أولم يروا أنا خلقنا له مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون أيها المسلمون إن من أنواع العبادة النذر الذي ويلزام الإنسان نفسه بشيء لله عز وجل فقد امتدح الذين وقعوا بنذورهم قال سبحانه يؤمنون بالنذر ويخافون يوما كان شره مستثيرا ونهى صلى الله عليه وسلم عن النذر بقوله انه لا ياتي بخير وانما يستخرج به من البخيل لكن اذا نذر الانسان طاعه لله سبحانه وجب عليه فعلها لقول النبي صلى الله عليه وسلم من نذر أن يطيع الله فليطع ومن نذر أن يعصي الله فلا يعصيه اللهم وفقنا اللهم وفقنا لإثبات هذه العبادات ولا تجعلنا مختلفين في أمر الدين يا رب العالمين يا رب العالمين الله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد يا عباد الله اتقوا الله واعبدوه ولا تشركوا به شيئا في أقوالكم وفي أفعالكم وفي أحوالكم وحركاتكم كلها ẹnìkan ọlọ́run ọba ọlọ́run ọba ọba àṣọ nínú في àti àti dídarí àlámọ̀rí ẹ̀dá afẹ́fẹ́ ọlọ́run ọba nínú àwọn orúkọ rẹ̀ yìí tó dáa afẹ́fẹ́ ọlọ́run ọba nínú àwọn ìròyìn yìí tó ga jùlọ ọ̀kẹ́kẹ́ ọlọ́run ọba nínú ìbìjọ dìbò kíkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kó máa bá nẹ́bí ọlọ́run ẹni tí yóò sí ànẹ́bí ní ilẹ̀ rẹ̀ mọ́ yóò sì lè sí náà kíkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá nẹ́bí kó máa bá wọn aláàrin rẹ̀ àti àwọn sábà rẹ̀ àti àwọn tí wọ́n tẹ̀lé ànẹ́bí rẹ̀ kan tó ti dára àtàwọn tí ó máa tẹ̀lé títí ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkẹ́yàmù ẹ̀yẹ́rú sí ọlọ́run ọba ẹ̀dẹ̀rọ̀ ọlọ́wọ́n bá lè jọlá ẹjẹ́ ni tí ó máa fi ní gbogbo àkókò lẹ́ni tí ó tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tó sọ fún òjíṣẹ́ rẹ̀ wípé ìrẹ́ ànábì máa fi ẹlẹ́dàá rẹ̀ títí tí kò fi wá dé lọ. ẹ má jẹ́ ni tí ó máa fi lákòókò kan ẹ̀dùn wá fi kèfèrí lákòókò kan. àwọn kan ń tẹ́tí sí wípé wọ́n á fi fún ọjọ́ kan ìjọ́bọ̀ kẹ̀sí ní ọdún wọ́n sì sìn ẹja níjọ́ tuntun gbogbo ọjọ́ tí wọ́n ń fi láti jọ yìí ó ti tètè ní. bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíín bẹ̀ tó pé ẹ̀kan lọ́dún náà ni ẹran náà làwọn tẹ̀sí máa múlẹ̀ sí wọn ẹran ni wọ́n á múlẹ̀ máa fi sàládà wọ́n lè láwọn sọ̀rọ̀ ọmọ lọ́dọ̀ àwọn ẹlòmíín gbógun àwọn ẹlòmíín àbáwọn ti ń gbẹ́yọ̀ àwọn ẹni tí wọ́n ń gbé kòló wọ́n lè lọ́dọ̀ ọ̀dọ̀ wọn làwọn sọ kìjokìjo lọ àbáwọn tí wọ́n ń gbòòrò ẹ̀rí ẹ gbọ́dọ̀ jẹ́ni tí ó máa sin náà lákòókò kan ẹ wá tó máa ṣe pèpèrè lákòókò kan kábàjẹ́ kan burúkú tí wọ́n tẹ̀lé tí wọ́n tẹ̀ mọ́ àwọn aráàtẹ̀yìn làkẹ́kọ̀ọ́ yìí kó má pa wa lọ iṣẹ́ ayérayé ìfi àwọn aláàtẹ̀yìn nìyí àmọ́ bí mùsùlùmí láàtò wọn ni àtìmọ́ bí kéèpèrè láàtò wọn ni tọ́ba dàsí kọ́ ọdún ẹ̀ bí rọjò ìdúmọ̀ àbáyé èèyàn lè gbogbo aráàtẹ̀yìn yẹn yẹn mùsùlùmí ni wọn tọ́ba wá bẹ́ẹ̀ náà ní ọjọ́ ọdún jákè àtọ́dún léyà tọ́ba tó wá di ọdún tẹlẹmọtì ìtòlóròdì ṣàbá ọ̀kàlà níbi táwọn ẹlòmíín tó wá gbọ̀dẹ̀ wọ́n máa tó ń borí tẹ̀lé egun ha wọ́n sì dájú pé wọ́n borí tẹ̀lé àwọn olóró náà wọ́n fi hàn pé àwọn ẹni tó ti wọ́n pera wọn ní adídé bí àpá owó ti fi là tẹ̀lé àwọn olóró náà ẹ̀rí gbogbo eléyà gbọ́dọ̀ sí wọn bẹ́ẹ̀ ẹ̀rí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ni tí ó gbàgbà fọlọ́run tí ó máa sin lọ́run lákòókò kan tọ́ba tó wá tó di àkókò kan á tó wá máa fi ẹbọ kù ká má fi bẹ̀rẹ̀ bí kò sí pé gbogbo oríṣiríṣi ìjọni ta lè fi lọ́wọ́ ọkọ̀ kẹrin pé gbogbo ẹni tí bá ń ṣe léyìí ó ti jábọ́ nínú ìkọ̀ọ̀kẹ́ nínú àwọn ìjọni ta fẹ́ máa kà yìí ẹ̀rí gbogbo ní ọ̀rọ̀ ìjọsìn tó wà ẹjẹ́ káàkiri ilẹ̀ fọlọ́ ọlọ́run pàṣẹ ọlọ́run pàṣẹ islam kí ni islam òun ni kó nígbàgbọ́ pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn olùdó àfọlọ́ kò gbàgbọ́ bẹ́ẹ̀ kó dẹ̀ sì gbà kó o máa kírun kó o máa yan zaka nígbà tó wó pọ̀ lọ́wọ́ ẹ̀ bákan náà kó o máa gba àwọn ẹran náà kó o dẹ̀ tó ti hajj nígbà tó o bá ti lágbára àti lọ. ẹ̀rí nínú wọn bá pàṣẹ wa kí ni o ti jẹ́ ní kó gbọ́ náà gbọ́ ọba ọba ti ọba tó ní ọba ń ọba ń káfú káwà láyé òun ní káfẹ́ wà lọ́wọ́ ẹ̀ kóòtù gbà kó o lọ́lẹ́gbọ̀n sí ìjọsìn lóhùn ẹ̀rí kóòtù gbà àwọn mọ̀lẹ́ka rẹ̀ náà gbọ́ rẹ̀ gbọ́ àtàwọn ọ̀rẹ́ ń ṣe rẹ̀ àtọ́jọ́ kẹ́yìn ní gbogbo wa bá ti lè fi pálapàla tó láyé mi báyìí àgbàdà lọ jábọ̀ jọ̀dọ̀ ọwọ́ nígbàgbọ́ sí kádàrà àyẹ̀mẹ́ olóore ni ọ àbòmòrò inú ti ń jẹ́ ìdúró onírìnjọ́sìn ìtọ́lọ́wọ́ ọba àdìgẹ́ bá tó pàṣẹ rẹ̀ òun ni máa ń dáadáa. kí ni dáadáa àwọn sọ̀tà lánàá òní kó o máa ti lọ́hùn bí ẹni tó o bá ti ẹ̀rọ ọlọ́run kó o gbà pé ọlọ́run kọ́ ọlọ́run rí ẹ̀ ẹ̀ nínú onírẹ̀ ẹjọ́ ti onírẹ̀ ti ta gbọ́dọ̀ fi rinlẹ̀ náà làdúà ìmọ̀ ọba ká fi tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run ni ọba pé ìbá atọ igi ẹlòmíì ó sì lè ní mùsùlùmí lò á lọ sọ́dọ̀ àwọn tí ń pàtẹ́wọ́ àdúrà àwọn lòún wá lọ àdúrà àwọn lásán lòún wá lọ àdúrà ní o la ilaha Awọn àwọn ènìyàn kẹtẹrí wọn pẹ̀lú bí yàtọ̀ sọlọ ọba nínú àdúrà tí wọn ti fún wọn sọ fún pé ní orúkọ Jésù ó ní bàtà wọn lè tún lọ àwọn àwọn ní ẹ̀rí ọlọ́run lè rí ìyà fẹ́ni tó bẹ ìkànnú àwọn irú ìjọsìn pàpà jùlọ àdúrà ọlọ́ bẹ ẹlòmíì yàtọ̀ sọ́lọ́ ọmọ sùpánù wò sára àbótí ẹ̀sọ́ fún òun ò ní fi ọlọ́ ọlọ́run ní sẹ́ra àwọn tí wọ́n ti àyàkókò lẹ́bí kò ní fi ìjọsìn ní tí wọ́n láwọn ò ní pè mí wọ́n wọ́n jáde náà mọ̀lẹ́ni tó fèrè sílẹ̀ tọ́lá tó àgẹ́gẹ́ alára ìjọsìn nínú onírẹ̀lẹ̀ ìjọsìn tọ́lọ̀ ń pa wá látẹ̀rẹ̀ òun náà ní ìpáyà kòtẹ́ yìí pé yẹn ń fáyà kí parun máa tẹ̀lẹ̀ kí nira máa tẹ̀lẹ̀ kí sùtá máa tẹ̀lẹ̀ kódà ọlọ́run ọba rẹ̀ kẹlá ti kọ̀ fún wa ibi káàbà fáyà ọlọ́run ní afáyà o a gbọ́dọ̀ fáyà àwọn alákòóso àti sáàmì ẹlòmíì kò sí wọn lọ fáyà kọ́ fáyà ìgbò yẹn o subhanallah ìyẹn náà ti padà kú sí o ọlọ́run ẹgbẹ́ tó wọ̀ mí ti lọ gbé gùn nílé àwọn báyìí

ọlọ́run tí ò ní lọ́yẹ kéèyàn ṣe kíni kéèyàn bẹ̀rù rẹ̀ ẹni ìpayẹ dán wà nù sàárè abẹ́nìkan tó ní wòlíì kan lòun tí ò ti ń bí báyìí lábẹ́rù rẹ̀ à kéèyàn ṣe ṣe ohun táwọn ṣe ń wù ní àṣẹ lóòótọ́ wọn ò bí ìwọ́n wà lámẹ́ríkà tó tọ́ ìní ọ̀ma dáhùn bíi ta wà yìí rẹ̀ ẹ̀rí nínú àwọn onírẹ̀rẹ̀ ìjọsìn ẹ̀rí tó bá ti di rẹ kan tó bá ń ṣẹlẹ̀ tó yẹ kó mú yẹpẹrẹ dání sí yẹn yẹpẹrẹ rẹ ẹ̀rí tó fi ọjọ́ òní kẹla gbọ́dọ̀ fi wẹ̀ ní yẹn fi kú ẹ̀ ní yàtọ̀ sọ́lá ọba tó àgbà náà ṣẹ bọ̀ ẹ̀rí ìrẹ kan náà ni o ọlọ́run ní ẹni yóò tó bá rẹ kan kí pàdé ẹlẹ́dàá rẹ kó sì ṣẹlẹ̀ rẹ kó sì gbọ́dọ̀ fi nǹkan bí kéjì ẹlẹ́dàá rẹ nínú ìjọsìn rẹ nínú onírẹ̀ rẹ ìjọsìn tọ́lọ́ ọba pàṣẹ rẹ òun ní ìgbára lé farati ọlọ́run kí ọba ti tó yẹ ni láti ráǹfààní ọba tí tó yẹn ni láti fi nira dànù sígbàrà léyìn ọba tí ìdì báyìí ìmọ̀ léyìn ò tí ì pé o lọ́lọ́ sọ yìí pé alẹ́ yìí onígbà tọ́ba yìí pé nígbàgbọ́ ń sòótọ́ ọlọ́run ní kẹ́sì kí ni o kẹgbàrà ni bẹ́ẹ̀ ni tó jẹ́rú ọlọ́run bá ti wá sòdodo níbi ìgbàrà lọ́lọ́run tí ò parọ́ ẹlẹ́bí ń parọ́ fún ìgbàrà lọ́run irọ́ dẹ̀ ní ó ti ní wù ú pẹ́pẹ́pẹ́ tí máa ń dẹ́wọ́

ẹ̀yọ́ nígbàgbọ́dọ̀ ọlọ́run ní ẹgbàrá ni ẹ bá gbàrá ló òfò ti lọ́ọ̀dì ẹ̀ nígbàrá ní èsì kọ̀kọ̀ torí kò lágbára kankan tó bá lágbára ni kọ̀yẹ́ káwọ̀ ẹ̀ kọ̀yẹ́ ká fasọ sí la tí yẹn láwọn àgbà bá máa ké sí láwọn àgbàdàrà rẹ̀ láwọn àgbè òkú yẹn tó bá yẹ kó lágbára ni nígbà tó gbogbo òsì kú ni ọyẹ kó ti kéde ọwẹ́ ra rẹ̀ ó ti yẹ kó wòye tó bá láì obìnrin pé láti ìgbà tó tẹ́lẹ̀ ti jáde lára ẹ̀ báyìí làwọn akẹ́kẹ́ ní bó ti lọlẹ̀ tọ́lẹ̀ gẹ láwọn akọ̀kọ́ àbẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ rẹ̀ ẹ̀rí ẹni ìgbára ló ẹ̀rí ọlọ́run nílẹ̀ ìgbára lé nínú àwọn onírànà ìjọ ti sọ wa òun náà ní ìmọ̀ àtúntò kòkòrò òun ni kéèyàn máa nífẹ̀ẹ́ bí nǹkan tí yẹn ń fẹ́ yẹn ti máa tọ́jú èèyàn nínú onírànà ìjọ ti sọ wa òun ni kéèyàn máa páyà ìpayà tó ń sèso kéèyàn máa máa sá fún un bí ọ̀yẹ́ kéèyàn dé díẹ̀ pẹ̀lú ṣe dáadáa èèyàn máa ṣe dáadáa. nínú àwọn onírò ẹ̀rọ ìjọ sí èyí tó ṣe bọ́yẹ ká ṣe òun náà ní ìkọ́minú ọlọ́run ọba tí yẹn máa yẹ fẹ́ rárá rẹ̀ fún títóbi ọlọ́run èèyàn gbà kọ́ ọlọ́run yẹn yẹn ọlọ́run ọba múlò wá nípa àwọn ẹ̀rẹ́ ń tẹ́ rẹ̀ kíkẹ́ ẹ̀rọ àwọn àtẹ́bí o wọ́n jẹ́ tó ti pé wọn a máa ṣe alápáǹsì sí lọ síbi dáadáa wọ́n á ti máa pe ọlọ́run ọ̀rọ̀ ọba ń wọ̀rọ̀ ẹni tó ń sojú kòrò sọ́dọ̀ ọlọ́run wọ́n dẹ̀ sì ń bẹ̀rù ọlọ́run àti pé wọ́n á tún máa kọ́minú ọlọ́run ọdún ìjọba. ẹ̀rí nínú àwọn onírẹ̀ rẹ̀ ìjọ ìgbà gbọ́dọ̀ fi kọ́lọ̀ òun náà náà kàṣíà òun ní èyí tó ti pé ó ní í ṣe pẹ̀lú mọ́ nípa ẹni náà fẹ́rù òun agbára pé ẹ̀rí òun náà ní irú yẹn fún ọlọ́run pé bọ́lọ́run ti tó agbára ẹ̀ dẹ̀ pé ọlọ́run ní aláwọ̀ tí ọba apáyọ̀ lọ nínú àwọn ẹrúsìn rẹ̀ àwọn ní mímọ̀

èyí sábà gbọ́lé náà àwọn mùsùlùmí wọn ó fi ànẹ́bí ọlọ́run lábẹ́ ní àwọn tí wọ́n bá ànẹ́bí lò gbà wọn ìbéèrè lè rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam àbí tẹ yọ̀bá wá fún ìmọ̀lẹ̀ tẹ wọlé ebi ń lu ibẹ̀ làwà sí àwọn ọ̀daràn tẹ́ fi lọ sọ ibẹ̀ tí ọba ṣe súnfì kò ní wà lùjẹ́ mẹ́ láì ní kẹ̀kẹ́ tí wọ́n lè nígbà tí mo mọ ẹni kí wọn máa bẹ lọ́wọ́ àwọn ẹni tó ń sọ̀rọ̀ yìí wọn ní sọmọ kékeré ni wọn ni wọn ní wọlé sọmọ kékeré wọn ti sin wọn ni wọn ní kékeré tó wọn jẹ àwòrè ṣùgbọ́n wọn ló sófin làwọn ah ìmọ̀ màlìkì ni <laughs> èmi ọ̀mọ ẹni tí máa ń ṣe rúra mi tí wọ́n ń ṣe yẹn ní Islam mọ̀ màlìkì òun ò lérò pé mùsùlùmí ni àwọn ń tọ̀ ẹni tí mọ̀ màlìkì náà sọ pé àwọn atúnfọ́nù rẹ̀ lọ́dọ̀ wa ń sàyẹ̀wò sọ pé òun ò lè gbé wọn mùsùlùmí lẹ́nìkan sọ pé tí ọ̀bá jóyè àwọn ẹni nì òní wà lè jẹ́ náà àwọn èèyàn rẹ ọba kókó pé àwọn dèdè rẹ ilẹ̀ ní tọ́wọ́ àwọn èèyàn rẹ ìwọ náà ṣé wọ́n ti sún bí oní ah, òun ọba ti tó tọ́ àwọn àwọn ti ti pin náà pọ̀ òun ti dún owó orí kò ní láàka yàrá mi ní ìlú sotori bẹ́ẹ̀ á gbà ọba nínú ní ìgbà fún òfin rẹ̀ bákan náà nínú àwọn oríṣiríṣi ìjọ tuntun wa òun ni máa wá sílẹ̀ yàn lọ́wọ́ lóun náà ló lè ràn yàn lọ́wọ́ gbogbo kátẹ̀lé oníyẹn bá lágbára lórí yẹn lè pè ẹ tó lè gbérù yẹn yẹn lè lọ́jọ́ wá gbérù yẹn. ṣùgbọ́n níbi ogun sí fọlọ́run nìkan ló lè ṣe ọlọ́run la gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ sọ́dọ̀ rẹ̀ a gbọ́dọ̀ wá tìlẹ̀yìn pẹ̀lú àbáláàyè lórí nǹkankan tó pa bẹ́ẹ̀ pé wọn ò lè lágbára títí tí bá ti sàlùkáwà ní fọlọ́run pé àníwọ̀ ọlọ́run láàmà èyí tọ́lọ́ wọn bá pa wá láti rẹ̀ òun náà di kíni o àlèkùsẹ̀ hàdà ni máa wá ìsọ̀ ọlọ́run ni máa wá àbọ̀ ọlọ́run nínú nǹkan tó fẹ́ kọ́ ẹ̀rí ẹ̀jẹ̀ á wá àbọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ ọlọ́run ni ká ti wá ká má wà lọ́dọ̀ nǹkan mi ẹ̀rí ọlọ́run kẹ́ẹ̀dù sọ fáànù tó fẹ́ lẹ́yìn dé àlẹ́rà lẹ́bi sọ pé mò ń wá ìsọ̀ bí lọ́sí ìfẹ́rẹ̀ ẹ̀dẹ̀ ọlọ́run ọba ọba tó ní àárọ̀ ọba àárọ̀ ẹlẹ́dàá àárọ̀ ní ìṣọ́kì máa kọ́ kúrò níbi lágbóró ìṣẹ́jà. ọlọ́run fi ṣàdé sọ̀tẹ́lá ń kó wàtọ̀ ìrọ́sí náà pẹ̀lú ẹlẹ́dàá àwọn èèyàn ọba àwọn èèyàn ọlọ́run káwọn ẹni káwọn èèyàn fi jọ pè fún ní ìṣọ́kì lè wà níwájú kúrò níbi aburú àtẹ̀yìntọ́ọ̀nù alkanna èyí tí máa fara pamọ́ àwọn kàtàlá wa gbọ́rọ̀ náà ọ̀dẹ̀ sì wá sọ ó ní àlẹ́ tẹ́ lọ́ wá pẹ̀lú àwọn gbólóhùn ọlọ́run tó pé kó níbi lábúrú gbogbo tó dá. ẹ̀rí òṣìṣẹ́ ọlọ́run ni àdúgbò ń wá ìtàn pẹ̀lú títóbi ìwọ ọlọ́run kí wọ́n má yọ mi balata bẹ́ẹ̀ lọ. nígbà tó àdó sálágú ní abá ṣe tẹ́tẹ̀ ó bá mú yẹn wọ́n là níbi tí wọ́n ń sọ̀dọ̀ pé mò ń wá ìtàn ọlọ́run ọba mò ń wá ìtàn ọlọ́run bí a sálá ń sọ pé àní ń wá pẹ̀lú yọnu wọ ọlọ́wọ́ kúrò níbi ìbínú rẹ ẹ̀rí wọ́n ní àtọ̀rọ̀ sọ nígbà tó sọ kalẹ̀ ibi ọlọ́run ni ó borí ló borí gbogbo gbogbo ó lè tó ẹ̀rí wọ́n sọ pé a ọlọ́wọ́ bọ̀ ni wọ́n ní àwọn òbí wà jì mò ń wá ìsọ pẹ̀lú iwájú ọlọ́run ẹ̀májà wọ́ ìyẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ afáwọn òkú náà ẹlẹ́rìndà òun ní bàbá òun mi máa ń lè lónìí bọ́ ọlọ́run ènìyàn wọn àti wọn máa ti tàwí ìlú rẹ̀ pé ó ní ti irun táwọn sọ fáwọn ti ń sọ ọ́ ní ṣé àwọn sọ pé kọ́ ọlọ́run ọ̀ ènìyàn ìfà àwọn ọjọ́ níkẹ́ ọ àwọn yóò máa tún dákọ̀ gbogbo àwọn orígun ìlú yóò máa dákọ̀ gbogbo ẹ̀ gbogbo àwọn òòtà oríṣiríṣi káàsì máa wọ abẹ́lá láàyè tí ò sí ń kalẹ̀ tí ò lágbára ti sọ́yẹ̀ tí ìyẹn bá sì yẹ ti jẹ bọ̀. ọba àlejò ọ̀la ni aláwọ̀ kan bẹ̀ tó ti gbé yẹn ọ̀hún dúró náà béèrè já lè fẹ́ẹ́ ní. wọ́n dẹ̀ sì wá sọ àwọn èèyàn kan àwọn ẹnìkan náà àwọn èèyàn wọ́n wá sọ wọn. àwọn èèyàn kan náà àwọn èèyàn wọ́n wá sọ àwọn èèyàn kan náà àlùjọ nú ọlọ́run wá ní sí ìpayà fún wọn. ẹ ìfẹ́ tó ṣe pé wàásù àlùjọ̀nù tó ti dá mọ̀ òun ní ọmọ yìí fún àlùjọ̀nù kẹlẹ́ rí mẹ́tàlá bẹ́ẹ̀ ọ̀gbọ́n náà ni ọmọ arẹjú káàkiri nígbà tí mi ọmọ kí ní ọba mi lẹ́rù gbogbo àwọn eléyìí máa ń kéde kan wọ́n máa ní wọ́n ti máa ń lójú kẹ ojú méjì lágbárí ṣùgbọ́n òun tó ti mọ èyí tó ni ọmọ asáré káàkiri aláwọ̀ a sọ pé ẹ ìpayà ó dùn máa lé sínú ìpayà rẹ ẹ ní máa gbọ́dọ̀ nínú àwọn onírànà rẹ jọ òun náà ní máa wá àkóyọ nínú ilé gbogbo àti parun ẹ̀rí ọlọ́run ọba sọ nípa ìṣesí àwọn ọ̀rẹ́ńtẹ́ rẹ̀ àti sí àdébí sọlọ́lọ́ àtúntàlá ń jẹrà nígbà tẹ bẹ̀rẹ̀ sí ní wá àkólẹ̀ ẹlẹ́dàá yìí ọlọ́run ọba ti gbàdúrà yìí ní máa fún yín lápá àwọn nígbà táwọn sọsọlá rí àwọn ọ̀sẹ̀ bọ wọ́n jẹ́ gbẹ̀rún àwọn mùsùlùmí dẹ̀ jẹ́ ọgọ́rùn mẹ́ta ó lé pẹ́pẹ́pẹ́sẹ́ ní mẹ́wàá àwọn sọsọlá wa bọ́ sáàyè kẹ́ ọ bẹ̀rẹ̀ sí ní ibi ọlọ́run ọgbọ́n sókè ọkàndínlájúmlá ní wàá níwọ̀ ọlọ́run àlùkáwà ní ló ṣe fún mi ọlọ́run bá mú un fẹ́ sọlá àwọn jàmá àyíkọ́ bí fa wọn rú àti wọn lè jẹ́ mùsùlùmí òun ò lérò pé wọn ó sin ọmọ lórílẹ̀ o anájọ òye máa bẹ lọ́wọ́ bíbi pé aṣọ tó fi léjì káwọn padà bọ́ ọ́ ní abákéde ọlọ́run ti gbàdúrà rẹ̀ èyí tó ti iná ẹ̀ tó ti gbàdúrà rẹ̀ èyí onímọ̀ àtọ́jú nínú àwọn onírà rẹ̀ ìjọsìn ètò ìgbà gbọ́dọ̀ ti fọlọ̀ ṣé ìgbìmọ̀ kan báwọn yẹn ti sí ń jì sí lásìkò yìí o ẹlẹ́mi ò ní yọjú o ìdí àwọn yọjú ṣùgbọ́n ní kòkò dúdú lẹ̀kọ́ fún ti jáde lásìkò bá ti dé wọn ó pè wá bẹ́ẹ̀ ẹgbẹ́ ọwọ́ kan mo fún wọn kẹ́ ó yá lọ kó sùn kẹ́ nígbà náà nǹkan ìbá rẹ mi tó wọlé lórí pé kọ́rọ̀ ọba zòrò àrà ètùsí lásán lọ́gẹ̀ẹ́ fi ṣèjọ́ ní pé ẹ bá ń pe èsì yìí náà èsì fa ẹ wọ́n yé sin sẹ́yọ̀ lára èékọ́ oṣù kẹ. ẹgbẹ́ òkọ́ oṣù kẹ pé tọ̀nàtọ̀nà báyìí náà mọ kẹlẹ́ gbé fún ọ ní kákẹ́ fi kó sọ lẹ́nu kó ní wàhùwà ń kírun ti wà lábẹ́ àwọn ẹni tí mo sọ lẹ́ẹ̀kẹ́ o ó sì lọ́hùn fún ọjọ́ kan ẹjọ́ ọdún kan ẹ̀rí ọjọ́ ọwọ́ àfìlà ọ ẹ̀yà àtìtò lóró yìí rẹ̀ nígbà tí ká ti so pọ̀ kò sí ikú dànù ẹlòmíì ó lè jáde ló kórè ikú bá o níbi àwọn àní àwọn ní. wọ́n lè yára pé nígbà tí ẹlòmíì bá ti fẹ́ fẹ́ àwọn bá wá ti rómi gbogbo jẹ́ ewu ní ọ̀rọ̀ àná jẹ́ ẹ nílẹ̀ wá dé yìí o ẹni sòkòtò yìí bò ẹ̀tọ́ bá ti di àládà ẹ máa mú kẹ́sí wá wá wá hmm, ní bẹ́ẹ̀ káwà ní ẹ̀rù ọlọ́run sí ni a lọ́wọ́ àdó àlọ́ fún ọlọ́kan ìyẹn ṣẹbọ sọlọ ọba subhanahu wa ta'ala nínú àwọn onírànlẹ ìjọ ìdágbọràn fi kọlọ òun ní ìfẹrẹ ẹrí ìdẹjẹlẹ ó lè jẹ ìjọ níyàn gbà ládá lórí ẹ ọlọ́run ní kánú sọ̀tọ́ lágbọ́ yìí pé dáadáa di irun mi ẹran tí mò ń pa mi ìgbésí ayé mi tí màá fi kú ọlọ́run nìkan ni màá fi kò sóró tó kọ́ lọ́wọ́ ìyẹn ni wọ́n pa mí láti mi làkọ́kọ́ ikú gbà kọ́ lọ́wọ́ ó lè jẹ́jọ́ ó bí ẹgbẹ́ kódà kọ́ bá gbé fún ṣẹ́fẹ́ ìyá rẹ fi pọ̀ ọ̀bá ìlẹ̀yẹ lọ gbé fún ọ ṣẹ́fẹ́ àti kí n kó sọlẹ́nu dànù ìsọlẹ́nu yẹn ẹ̀pọ̀ sí ẹ̀pọ̀ tẹ̀lé níbi tí yẹn lágbára dé iṣẹ́ tí yẹn ń ṣe lọ́wọ́ àbàjẹ́ gbogbo ilé yẹn ti ṣe látijọ́ ilé ẹ̀ ti ṣe ìwé nìyẹn ìyẹn bọ̀ kó ti jáde bí àlìsílẹ́mù yá ti Islam gbogbo pàlàpàlà yẹn Islam tó gbà yẹn gbọ́dọ̀ pé bí ẹ bá fẹ́ bọ ọjọ́ ẹyọ oró kan péré kó lò àádọ́rin ọdún láyé gbogbo ọjọ́ mọ́kàndínláàádọ́rin ọdún yẹn pátá ó ti pàdánù rẹ̀ nìyẹn o torí bí a gbọ́dọ̀ sọ̀rọ̀ ìyẹn lè pẹ́rẹ́ tó ti gbé yẹn fi ti àpọ́nlé pàdé táwọn sọ̀tọ́lá sọ ìwé ẹni ọba nígbàgbọ́ sọ́lọ́ àtọ́jọ́ ọ̀kẹ́ kọ́ palẹ̀ jòlè ìyẹn lè pẹ́rẹ́ ó ti ṣe wà ní máyàwó tó nígbà tó ṣe ìyàwó ṣùgbọ́n kò pẹrẹ ó lè lọ pẹrẹ kódà tó tóbi tó àgùntàn ìyẹn lè pẹrẹ kó pa á lápajẹ àdéhùn yẹn dẹ̀ máa fi ṣe bísínẹ́sì gbogbo eléyìí ìgbàláyè ń bẹ fún yàn ẹ̀yọ́ nígbà gbọdọ̀ nínú èyí tó jẹ́ rẹ̀ kan nọ ìran ìjọsìn èyí tó ti bá a dé òun náà ní ìlérí ẹ̀rí gbogbo àyájà tẹ́lómi ń bá kì yìí náà wọ́n sọ yìí wọ́n mú àwọn eégún jáde wọ́n so kíra láwọn àdúgbò màlẹ́rẹ́ lẹ́ẹ̀tì máa rí gbogbo rẹ̀ tẹ̀rẹ̀ tẹ̀yẹn wọ́n sì lè ní gbogbo àwọn ọwọ́ àwọn ti gba islam fún àwọn wa gba islam lọ́wọ́ yín kọ́ àwọn kèfèrí ìjèló wọ́n máa ń sá fún gbólóhùn la ilaha illallah torí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ jàwá dáhùn pẹ̀lú àwọn mùsùlùmí òsè lọ. torí ọ̀sán pé táwọn bá ti báyìí gbogbo fáàtù máa lọ sálà ádá ẹ̀ pọ̀ fẹ́ ó ti kọjá nìyẹn. níwèé tiẹ̀ fífẹ́ dúró torí wọn bọ̀ súnmọ́ rẹ̀ pé kò tún sí pé àwọn jẹ́jẹ́ pé kò sí nkẹ́kẹ́ tá a tún lè máa tijọ́ fún lòdòdó àfọlọ́run nìkan tuntun lọ́dọ̀ àwọn alálàfáàdé àwọn eléyìí tí wọ́n ní ọ̀dọ̀ àwọn làwọn yẹn ti ń gbàgbà yìí náà ni wọ́n sùn síra máa bá lórí wọ́n sùn síra máa gbó lórí sànàlá gbogbo eléyìí pàlàpàlà ni òun lẹ́wọ̀n sọ́ra ah, ìlérí ni ìlérí ni ó sì yẹ kéèyàn mú lérí tẹ tí ní lérí ẹ̀rí tó lè fi wá hadithi pé ẹni wọn bá lé kó wọn tẹ̀lé tọ́lọ́ wọn tẹ̀lé tọ́lọ́ ṣùgbọ́n ẹni wọn bá lé kó wọn yà pa kọ́ má yà ọlọ́wọ́ a tẹ̀ ní ìlérí ẹ̀rí ọ̀fẹ́ ká máa tẹ̀lérí rẹ̀ ṣébi mo tẹ̀lérí tó ń ṣe nǹkan báyìí àdéhùn sọ́lá ń sọ yín pé kì í mú dáadáa wá ẹni máa ń sọ yín pé ti báyìí ní òsè báyìí ṣé tọ́lọ́wọ́ ọba bá ní kálá ẹ̀sẹ̀ rẹ ṣáájú kí ni ìnira tó máa tó bọ́lọ̀ tọ́lù yà lọ pé tọ́ba ti ní gbàgbé mi náà wàá fi lè yìí fún àwọn sọlá ní kì í mú dáadáa wá ṣùgbọ́n tí yẹn bí ti wí alẹ́ ẹ̀sẹ̀ gbádùn ọ kò gbádùn ọ dandan ni kéèyàn ṣe kí ni ọ kéèyàn mú ìlérí ẹ̀sẹ̀ ẹ̀rí àwọn àbí ọlọ́wọ́ ọba sùpánù ọ̀dàrà ọlọ́wọ́ dábùsù wá sí gbòǹgà gbogbo àwọn ìjọ ìgbà wọn bá ti di pé à ah, rí o ti fẹ́ le jù ọ̀rọ̀ ẹ̀sìn ò le tó bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀sìn ò le tó bẹ́ẹ̀ o lè jù bẹ́ẹ̀ lọ wọn bá ti jọ ọ̀rọ̀ ẹ̀sìn o ọlọ́dà kó bá ti wá aládàá nínú ẹ̀sìn o pé pé ọ̀jẹ̀ mùsùlùmí ń gbà kan tó bá tún ti ti gba àwọn ẹlẹ́bọ náà á tún ti tara nù ọ náà ọlọ́run dàkún fi igbó tún ti fi kẹwàá o ọlọ́run ìdúró tọ́lọ́wọ́ bá sọ yìí pé àwọn tó nígbàgbọ́ tí wọ́n dàgbò sí mọ́ ìfàyàbalẹ̀ máa jẹ́ tiwọn tó sì mọ̀ ọlọ́run dàpọ̀ fi ímánì kẹwa ètò ìkóhùn náà ni àǹkórí ọ̀kẹ́balẹ̀ àti mọ́nà ọlọ́run dàpọ̀ fi wá lọ́kẹ́balẹ̀ lóde nàìjíríà ìgbà ìkeke tá à ń gbọ́ lọ́sùn lóde ọlọ́run dàpọ̀ balẹ̀ lóde kó ọlọ́run dàpọ̀ sàkóso wa àbàjẹ́ lákìídà lábẹ́ ọ̀kàn àbàjẹ́ níjọ́sìn ọlọ́run dàpọ̀ sí wa àbàjẹ́ nínú ìwà sí ọlọ́run dàpọ̀ bá a ti bàjẹ́ àti ti da tẹ̀lé mi rò ọlọ́dà kò sàkó sí wa ọlọ́dà dàpọ̀ náà wà lọ́wọ́ ọlọ́dà kò má ti wà lójú ọlọ́dà kò má ti fẹ́ sọ wa má dáàbò ẹ̀ bọ̀ wá ọ ọlọ́dà kò làwọn ní gbogbo ohun tí ń jẹ́ pàǹkì àwọn tí ò gbádùn lọ́wọ́ ọlọ́dà kò wọ́n gbádùn àwọn àgbẹ̀ ọlọ́wọ́ bá sáré wọn sára dàpọ̀ tiwa nìkan lórí òdodo ọlọ́dà kò lórí ìtẹ̀lé tọ́lọ́ lórí ìtẹ̀lé ìtàlẹ́lì ọlọ́run dákun sí ara wa níṣẹ́ yín bíbá ìgbà dákun sí wa lọ́kàn ìfẹ́ ara wa sí wa lẹ́nu الله kò jẹ́ àwọn afẹ́ lórí ìdílé هذا وصلى الله وسلم وبارك على محمد اجمعين قوموا الى صلاتكم رحمكم الله تعالى